aqui. káàbọ̀ sí àjà àbálẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà orí ayélujára ni tí orúkọ rẹ̀ jẹ́ Mandikis ó ló ti ń lo ìtàkùn ayélujára láti sọ fún àwọn ènìyàn wípé ó ti juwọ́ jùsẹ̀ fọlọ́hún o òun ò sọ̀rọ̀ burúkú lórí ìtàkùn ayélujára mọ́ Mandikis tó máa ń pe ara rẹ̀ tẹ́lẹ̀ ní ààrẹ àwọn onínàbì lórí ìtàkùn ayélujára òun ló ti ń sọ lórí ìtàkùn ayélujára tirẹ̀ báyìí wípé lásìkò yìí o òun ò pera òun bẹ́ẹ̀ mọ́ àti wípé kí àwọn ènìyàn má máa fi iṣẹ́ tóun ṣe tàbí ọ̀rọ̀ tóun sọ lórí ìtàkùn ayélujára fi máa dá òun lẹ́jọ́ Mandikis ló sọ wípé kò sí tí wọ́n ń pè ní oníṣìnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ gbọ́ díẹ̀ nínú ẹ̀. I'm tired of being a nuisance. It is me versus me this time. No more <laughs> content. I just wanna be happy no more drama. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà òṣèré ni àti amúlùdùn ìyábọ̀ òjó olótí ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti máa kí ó dógún nọ́mbà one nínú ayé rẹ̀ á tún máa pè ní ọbẹ̀ ta lẹni tí à ń sọ nípa rẹ̀ bí kì í ṣe gbajúgbajà Paul Okoye tí í ṣe olólùfẹ́ rẹ̀ ó ń kí bí ó ti ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ní àná òde yìí tó sì ń gbàdúrà fún wípé kí òrí jẹ́ kó pẹ́ láyé ìyábọ̀ òjó ló ìtàkùn ayélujára tirẹ̀ láti láti ṣe fọ́nrán fídíò tó lóyin ládùn fún ọbẹ̀ ẹ̀wù díẹ̀ nínú ẹ̀. Do you not know that you are seeing you sweet looking sumptuous species? You are the beauty of fireflies. You are built different. I promise you the gym can't touch this. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká òṣèré Mercy Aigbe olóòtú ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ nípa orúkọ tuntun eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ ń jẹ́ Mercy Aigbe ló ń lo ìtàkùn ayélujára láti sọ wípé láti ìsinsìnyí lọ kí àwọn ènìyàn máa pè òun ní Haji Amina Mercy Adeoti wípé orúkọ tuntun tó ń jẹ́ nìyẹn bí a kò bá gbàgbé wípé gbajúgbajà òṣèré ọ̀hún olóòtú ní ìbáṣepọ̀ ìfẹ́ pẹ̀lú gbajúgbajà àgbà oníṣòwò sinimá ni Alhaji Kazeem Adeoti ní báyìí Mercy Aigbe ti sọ wípé òun ti ń jẹ́ orúkọ tuntun o látàrí bí wọ́n ti ṣe ìpàdé àti ọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn ènìyàn tí ṣe ìdánilẹ́kọ̀ọ́ Ramadan níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré bíi Fathia Balogun Kẹ́mi Àfọlábí Fẹ́mi Adébáyọ̀ àti àwọn mìíràn péjú pésẹ̀ sí láti wá bá wọn ṣàjọyọ̀ rẹ̀ níbẹ̀ òun ni wọ́n ti sọ lórúkọ tuntun tó sì sọ wípé orúkọ òun ni Àjíà Mẹ́nà àgbáyé ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbẹ́júgbẹ́jà akọrin ní Ṣeun Kútì òun ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ sọ wípé lóòótọ́ làwọn fi àlàáfíà ṣùgbọ́n àwọn ń gbáradì fún ọjọ́ ogun Ṣeun Kútì ló fi ìtàkùn ayélujára rẹ̀ ṣàlàyé eléyìí bí ó ti ń fi fọ́nrán kan sórí ìtàkùn ayélujára náà lébi tí ó ti ń kọ́ ẹ̀ṣẹ́ kíkàn lọ́dọ̀ olùdánilẹ́kọ̀ọ́ rẹ̀ ẹ díẹ̀ nínú ẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà bí eré bí eré ìtakọ̀ngbọ̀n ike jíjù sókè fìdílélẹ̀ ó ti ń gba orí ayélujára kan débi wípé gbajúgbajà àti parako yí oníṣòwò ni Obi Cubana lòun náà ti darapọ̀ pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n ń jùkè sókè nínú ọ́fíìsì rẹ̀ tó sì di wípé ó ti ń jẹ ohun tó múnú ènìyàn dùn púpọ̀ Obi Cubana ló lo ìtakùn ayélujára rẹ̀ láti sọ bí òun pẹ̀lú ti ń níwájú ọ́fíìsì rẹ̀ ó sì ti di ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ń sọ nípa rẹ̀ wípé ike jíjù yìí ti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nídùnnú kódà ó ti tàn dé ọ̀dọ̀ àwọn olówó pẹ̀lú ẹ díẹ̀ nínú ẹ̀. ṣé na fẹ́ àjẹsí àṣẹ nobody be contest you ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká akọrin ní Portable ti fi ojú ba ilé ẹjọ́ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ìyẹn Abímbọ́lá Oyèyẹmí ti sọ wípé Portable ní ẹ̀sùn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ láti jẹ́ ọ̀pọ̀ àwọn olólùfẹ́ Portable ni wọ́n lu ilé ẹjọ́ pa lónìí lásìkò tí wọ́n gbé arákùnrin ọ̀hún wá sí ilé ẹjọ́ tí gbogbo wọn sì ń pariwo wàhálà wàhálà wàhálà lásìkò ìgbà náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà òṣèré Dàmọ́lá Ọlátúnjí òun ló ti wá lo ìtàkùn ayélujára rẹ̀ láti takò àhesọ eléyìí tó gba gbogbo orí ìtàkùn ayélujára kan pàápàá nípa àwòrán kan eléyìí tí ọkọ àtìyàwó ti ń fi ẹnu kóra wọn lẹ́nu tí àkẹ̀gbẹ́ sí ọkùnrin náà ti ń ṣe ọkọ ìyàwó sí ìjọ Dàmọ́lá Ọlátúnjí àmọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ti ń rí ìjà àti wàhálà tó ń ṣẹlẹ̀ láàrin Dàmọ́lá Ọlátúnjí àti ìyá ọmọ rẹ̀ tí í ṣe Bùkọ́lá Arúgbá ni wọ́n sọ wípé ọkùnrin náà kò lè ní sùúrù bí ìgbà díẹ̀ kó tó di wípé ó lọ gbéyàwó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ ọ̀rọ̀ kò bá kù gbé sí i ṣùgbọ́n ní báyìí Dàmọ́lá Ọlátúnjí ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àwòrán ọkọ àtìyàwó ọ̀hún àti ojú wọn gan sórí ìtàkùn ayélujára láti jẹ́ kí wọ́n mọ ẹni tí ọkọ àtìyàwó ọ̀hún jẹ́ wípé kì í ṣe òun o kí wọ́n má ṣe gbèrú òun láti ẹ̀yìn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà akọrin ni Davido ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé òun ń ṣàárò ọ̀kan nínú àwọn ọmọ iṣẹ́ rẹ̀ Israel DMW látàrí wípé òun kàn ń wò wípé ọ̀nà tí yóò gbà máa sa òun tí ó sì máa kí òun ní mẹ́sàn-án mẹ́wàá tóun bá dé ó jẹ́ eléyìí tóun kò lè dúró láti wò Davido ló sọ èyí lórí ìtàkùn ayélujára tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì sọ wípé ah my ọ̀gá my ọ̀gá òní sẹ́ẹ̀lì yóò máa pariwo eh who you find eh you don see him, see him, see your guy ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbẹ́jú-gbẹ́jà adẹ́rìn-pọ̀ṣọ́nù àti amúlùdùn ni ìjọba làǹdẹ̀ olóòtú ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn èèyàn wípé ẹ wò ó òun ti parúkọ dà kódà àwọn ènìyàn lè máa pe òun lórúkọ mìíràn tí wọ́n ń pè ní kò kú mọ́ bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ni ọkùnrin ọ̀hún di àwátì tí wọ́n sì padà rí látàrí bí ó ti sọ wípé òun fẹ́ ṣekú para òun nítorí ìrònú àròjù àmọ́ ní báyìí lẹ́yìn ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn ènìyàn gbogbo làǹdẹ̀ padà sí ẹnu iṣẹ́ ó sì ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn ènìyàn wípé òun ti pa orúkọ dà ní tòun o kódà wọ́n tún lè máa pè òun ní kòkú mọ́ pẹ̀lú àmọ̀ràn wípé ìwọ tó bá fẹ́ sìn òun jẹ́ láti lọ para rẹ̀ tí ẹ lè má jà sí bí tọ̀rọ̀ òun ṣe padà já sí o nítorí náà kí ẹnikẹ́ni má ṣe ṣe àfarawé òun ẹ wo díẹ̀ nínú ẹ̀. ọmọ yín ò kú mọ́ o you can now call me Kokuma of Africa wọ́n ń pè mí lọ́rùn mi ò jẹ́ mo ní pé ayé ni mo fẹ́ máa bá wọn jẹ́ bọ̀ má lọ bá wọn tra ẹ o. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní bí àná òde yìí jíjẹ́ ọjọ́ ìsinmi ọ̀pẹ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ sì ń ṣàjọyọ̀ bí jésù olúwa ti gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ jerúsálẹ́mù èyí kò yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlúmọ̀ọ́ká akọrin ẹ̀mí tó ń ti àwọn òṣèré sílẹ̀ nínú èyí tí gbajúgbajà akọrin ẹ̀mí ni àwọn glorious twins ti fi ẹ̀mí ìmoore wọn hàn tó ń ti ìyá tó bí wọn lọ́mọ níbi tí wọ́n ti ń yin olúwa tí wọ́n sì ń fi àkókò náà dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn olólùfẹ́ àti gbogbo àwọn alátẹ̀lé wọn lọ́lọ́kanjọ̀kan àwọn ìbejì Glorious Twins àti ìyá wọn tí wọ́n ti ń fi àkókò náà dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ àwọn olólùfẹ́ wọn wípé a kú ọdún ìsinmi ọ̀pẹ ẹ wo díẹ̀ níbẹ̀. Jésù lógùn kẹ́tẹ́kẹ́tẹ́ táwọn áńgẹ́lì ń kọ́. kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ ká máa rántí wípé gbogbo ipá ni kò sà láti wà ní àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo ajú wa ṣe ó dàbọ̀.